takété takété takété takété means stand aloof takété means stand aloof kí ló tí o takété kí ló tí o takété